بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه tó bá wá di ọjọ́ yawmu tẹ̀ríwíyà ọjọ́ tí a bẹ̀rẹ̀ hajj gangan lẹ́yìn ìgbà tí a ti ṣe umura tẹ́ ń tọ́wá di pàfẹ́ bẹ̀rẹ̀ hajj ọjọ́ tá a bá bẹ̀rẹ̀ hajj yẹn yóò máa ṣe dédé ọdún iléyà kún ọ̀túnla òun yóò máa jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹjọ oṣù Dhul Hijjah ọjọ́ yẹn iṣẹ́ hajj bẹ̀rẹ̀ a gbé aṣọ ìrọ́mọ̀ wá fún iṣẹ́ hajj so a sì pè pé lóhun tó yẹ ká pè yẹn pé labbaika allahumma lihajja a pè gbólóhùn yẹn lẹ́yìn ìgbà náà a gbé a ṣe gbogbo ohun tí kó yẹ ká ṣe nígbà tá a bá gbé aṣọ ìrọ́mù wá láti ibi tí a ti lọ gbé ìyẹn ni pé àáwẹ̀ ká tó gbé lọ́fíńdà fáwọn ọkùnrin á fi síbi ara wa bákan náà a wọ aṣọ ètò ìpé ọjẹ́ yìí tá a sàn mọ́dì a sì pàkájà kejì a sì máa ṣe làbáyíkà a ní yìí òun lá máa wí so ẹni ó bá jẹ́ pé òtẹ́ẹ̀lì rẹ̀ tó dé sí tẹ́lẹ̀ ilé tí ń gbé inú yàrá yẹn náà ni ó ti wẹ̀ ìwẹ̀ tá wí níbẹ̀ náà ni ó ti gbé aṣọ ìrọ́mù rẹ̀ kò ní ṣẹ̀ṣẹ̀ pala sí ní ìkọ́ ọ̀tí mọ́ tiẹ̀ o ọ̀rọ̀ tiẹ̀ náà ṣàdédé ó sì di ìdí ẹni tí ń gbé ìlú mọ́kà ni o torí ń ṣe ọlọ́run bá ní pé àwọn tí ń gbé ìlú mọ́kà wọ́n ó gbé aṣọ ìrọ́mù wọn láti inú ilé wọn bẹ́ẹ̀ ni wà ní àtàwọn náà ti ṣe ó múra tẹ́lẹ̀ tá a wá fẹ́ ṣe é tá a dé sí ibẹ̀ láti gbé aṣọ ìrọ́mù wa ká má so lábá ti wá di pé agbé asọ̀rọ̀mù wa tá a dé tá a dé haram gbogbo ohun tó yẹ ká ṣe tá a ṣe nígbà yẹn òun náà láwa ṣe ṣùgbọ́n ká má ṣàlàyé má ṣàrẹ wa létí ẹ̀já rẹ wa létí o so a ṣe tọ̀wáf lẹ́ẹ̀méje ìṣe tọ̀wáf wa yìí a gbé láti ibi ajáwèlé aswad. ibẹ̀ láti gbé tọ̀wáàfù ẹ̀mẹ́ta àkọ́kọ́ a máa rìn kẹ̀múkẹ̀mú kẹ̀múkẹ̀mú kẹ̀múkẹ̀mú tába ti ń débi yẹ̀mání igun kẹta tó yẹ igun kẹrin ló jẹ́ pé ajára aṣáájú wà tó fi máa jẹ́ pé aṣẹ yọ̀kan ibẹ̀ láti máa sọ pé rọ́bànà hasana wọ́fìlà hasana wọ́kìnà àdàbànà tába ti débi aṣáájú padà èrò ti pọ̀ lọ́jọ́ tá a wí ah, èyàn ò lè ráyè súnmọ́ bí ajá àrà síwájú mọ́ èyàn kẹ̀ máa nẹ̀ka sí lọ́ọ̀kan ni pẹ̀lú pé èyàn máa sọ pé Allahu akbar èyàn tún mú ẹlẹ́ẹ̀kejì èyàn tún máa bẹ lọ́wọ́n ọba ogun tó bá fẹ́ bẹ lọ́wọ́n ọba àmà káyà ọba àmà sàtká ọba àmà pẹ́ lọ́wọ́n so aláǹfààní ká sọ̀rọ̀ ńbẹ̀ so gẹ́gẹ́ bá ti ṣàlàyé fún wa ká máa bẹ lọ́wọ́n ká máa bẹ lọ́wọ́n ká máa bẹ lọ́wọ́n ká máa bẹ lọ́wọ́n tá a bá ń lọ tọ̀ tí ó máa wí sí wa lẹ́nu tí ó máa pè sí wa lẹ́nu tàwa ti débi rúkúlù yàmíhání igun kẹta a tún máa sọ pé rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar mẹ́ta àkọ́kọ́ nítọ̀wá fún yẹn á ní kẹ̀múkẹ̀mú kẹ̀múkẹ̀mú kẹ̀múkẹ̀mú sọ a máa ń pè ní rọ́múlù títí tá a fi wá jẹ pé tó bá ti di ẹlẹ́ẹ̀kẹrin a máa rìn ní nọ́mà nírìn nọ́mà wa ó ti bá súnà mu nìyẹn o ká gbìyànjú ká ṣe bẹ́ẹ̀ sábà tí wàá ṣe méjèèjì tán tá a ṣe tọ̀wáàfù méjèèjì tán a wá jẹ́ nìkan tó ti pé a lọ a lọ yẹn nẹ́fìlà ní mọ̀kọ́mù Ibrahim tàbátà fẹ́ lọ yẹn nẹ́fìlà yìí a máa sọ gbólóhùn yìí lọ tá a bá ń lọ bẹ̀ pé wọ́tàkọ̀dù mi mọ̀kọ́mù Ibrahim àmùsọ̀là ká má gbàgbé àyà yẹn o mi mọ̀kọ́mù Ibrahim àmùsọ̀là ṣùgbọ́n yẹn a wà wà bíi tí mọ̀kọ́mù Ibrahim wà tó wà lẹ́gbẹ̀ẹ́ kábàáyé náà ni a bọ̀ síbi ẹ̀yìn rẹ̀ kò bá jẹ́ àbá jìnà sí tá a bá ti wá rí bí àyẹ̀wò tá a bá rí kàyẹn ní fìlà ká méjì ń bẹ̀. a kà kúlé yá lùkà fìró ní ayé ní rákà alákọ̀ọ́kọ́ tàbá ka fátì àti so ká gbìyànjú ká má jẹ káwọn èèyàn gba wájú wa kọjá nígbà tá a bá ń ṣe nẹ́fìlà yìí lọ́wọ́ tàbá ti wá ṣe tán ká lọ bí zemzem ká lọ mú mi zemzem tòun tí ọlọ́run bá sọ pé máa wù zemzem lé máa ń ìbàdàn omi zẹ́mùzẹ́mù kún tí yẹn bá mú fún ni nínú ọ̀rọ̀ mi ó ní pé iná àmọ́ bá ọ̀rọ̀ kàtó ni wàhíyà tán àmú tán mú ni omi alálùbáríkà ni tó sì dúró fún oúnjẹ fẹ́ni tó bá fẹ́ sí oúnjẹ ó sì fẹ́ àwòsàn pọ̀ mi ó sì jẹ́ ìwòsàn fún ààrẹ lẹ́yìn ìgbà náà tá ti mú mi èyí tán tá a dà á sórí a wá jẹ ní kẹsì ìpá padà síbi ajára aṣíwájú padà a wá aṣọgbólóhùn Allahu akbar aṣọgbólóhùn yẹn lẹ́yìn ìgbà náà a wá gbà sáàyò lọ àgbà sáàyò lọ so ìyẹn àgbà sọ̀fà lọ láti lọ sí sáàyò wa tába ti ti sọ̀fà a wà káyà yìí pé iná sọ̀fà wal marwata min sha'airillah a káyà yẹn ẹni bá lè kájà lọ dáa بين الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم tàbárí àyà yẹn kàbá yẹn ń lọ́dà ìyẹn àyà ti bẹnu suratul Baqara lẹ́yìn ìgbà náà wàá sọ pé nabda kama bada Allahu bi a bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bọ́dà wọn bá ṣe fi ọ bẹ̀rẹ̀ ìyẹn náà pé ní sọ́fà àtòkè sọ́fà yẹn láti bẹ̀rẹ̀ tabatọ́ á dé òkè sọ́fà yẹn á jẹ́ nìkan tó yẹ pé á gùn bẹ̀ á wàá dojúkọ kàábà padà á máa rí kàábà lọ́ọ̀kan á dojúkọ á wàá jẹ́ nìkan tó yẹ pé á pè kẹ́límọ̀ tawhid á gbólóhùn gbà tóbi so pé Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wahdahu la sharika lah lahu mulku wa lahu hamd yuhyi wa yumit wa huwa ala kulli shay'in qadir la ilaha illallah wahdahu la sharika lah anjaza wa'dah wa nasara 'abdah wa hazama al-ahzaba wahdah àtútún Allahu akbar Allahu akbar Allahu akbar لا إله إلا الله وحده لا شريك له له ملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له أنجز وحده ونصر عبده وعزم الأحزاب وحده أطوي لك الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله وحده لا شريك له له ملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير

àmì green ni àmì yẹn ẹ máa kíyèsí àwọn èèyàn àwọn èèyàn sáré mbẹ káwọn ẹni ọ̀sà eré torí pé ìpìlẹ̀ kínní yẹn ìyàwó ànábì Ibrahim Hajar nígbà tí ń wá omi níjọ́ náà tó fẹ́ fún ìyàwó tó fẹ́ fún ọmọ rẹ̀ mu ìgbà tó sọ̀kalẹ̀ lórí òkè sọ̀fátà ó sáré láyè yìí ìgbà tó wá rẹ̀ tó fẹ́ dípò súnmọ́ bí kókó gun mọ́rúwá padà ó ti dó ààyè yẹn làá ti ń sáré yẹn tó di ìjọsìn lónìí so a sáré bẹ́ẹ̀ ibi tí green yẹn ti bẹ̀rẹ̀ débi green yẹn ti parí kò tó di pàtó máa rìn padà so sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam ká máa wò pé àkíní à ń gbélé yìí mo ti ń sáré yìí sunna anabi ni o sunna anabi ni o tá a bá tó a tún débi mọ́rùwà padà gbogbo ohun tá a ṣe lẹ́ẹ̀kan yẹn náà a tún ṣe allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah wahdahu la sharika lah lahu mulku wal yuhyi wa yumitu wa ala kulli shay'in qadir. لا إله إلا الله وحده لا شريك له أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده أتصل لك أتصل لك so أتصل ní sọ̀fà yìí tàbá ti dé Marwa ní tàbá ti dé sọ̀fà padà àtúsọ sọ̀tọ́ wípé ìdé Marwa alákọ̀ọ́kọ́ yẹn ò ti ṣe dé nínú tàbá dé sọ̀fà padà ó déjì àtúnṣọ tàbádé márùwá padà dị ta tàbádé sẹgẹdẹ márùwá padà ọdẹ dị tàbádé sọfà padà ọdẹ àrùn tàbádé márùwá padà ọdẹ ẹ̀fà tàbádé márùwá padà ọdẹ karùn tàbádé sọfà padà ọdẹ ẹ̀fà tàbádé márùwá márùwá lálọ parí ẹ inú àwọn àdúrà tí yẹn máa ń ṣe rabbig fir warham innaka antal azul akram tàbá sọ òsì kankan kò sọ́dọ̀ àtà sí láàrin gbàtà ń ṣe sọfá yìí tá a lè ṣe so eléyìí òun náà ni àti sáàyù tẹnu tàbá tí wàá ṣe sáàyù tẹ yẹn òun tó kù náà ni pé bá a ṣe gbà bá a ṣe kú ní mọ́kà ìkó mọ́kà wa yìí yóò di pé a gbà. Eh, kílé kọ rẹ̀ lọ mọ̀nẹ́ lọ mọ̀nẹ́ láti lọ kírun tó ibẹ̀ láti sùn tásù ìbá tó a kà sùn a gbogbo wọn a máa kí lọ́kọ̀ọ̀kan ni o a ni ẹnu pé irun dóòrì akẹ̀ráka irun irun náà irun yóò aka so ńgbọ̀ bá di àárọ̀ ìjọ kejì iná là ń pè yawma àrọ̀fà bóò láti so ẹ ma bá a bọ̀ lẹ́kùn assalamu alaikum warahmatullahi wabarakatuh